bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti gẹ́ fún anabiwa Muhammad níjókòtò ní lágbára Ọlọ́run ba a máa tẹ̀síwájú lórí àwọn àmì ìṣẹ̀lẹ̀ tó ń ṣàfihàn pé alùkìyàmà ò ti súnmọ́ níjókòtò orí kọjá lọ a nípa àwọn okọ èyí ọjọ́ ìgbéni alùkìyàmà ti ń jẹ́ torí kémi àti kálíbà wà nígbàradì tó kún ọlọ́run sọ ọjọ́ yìí láwọn ọkọ̀ ní ńláńlá kó lè bàa jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọjọ́ tẹ̀dọ̀ kábàámà ọjọ́ tó ṣe pé ó ti sún máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ ìṣirò ọjọ́ ẹ̀san ọjọ́ àbámà lágbára kémi àti yín kálíbà wà nígbàradì ilẹ̀ di ọjọ́ náà ni àtúnwá tàtàpọ̀rọ̀ láti bẹ̀ àmú ìbéèrè kan wá pé ọjọ́ wo gan la yí ọ́ parẹ́ a ní ìbéèrè yìí ọgbẹ̀nu tán kò sí ẹ̀dá kankan tó lè fún ní dáhùn àfọlọ́wọn bá ọba dẹ́ẹ̀dá nìkan ata olólè azmi mina rusuli anabi nuh anabi ibrahim anabi musa anabi isa anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́nìkan tó mọ ọjọ́ wo la yí ọ́ parẹ́ níjọ́ làlùkìyàmà òní yóò tó àníṣe ẹ̀ ń bá mọjọ́ wò irú wọn lọ́mọjọ́ kú ìmọ̀ yìí ò sí lọ́wọ́ ẹnìkan ṣoṣo ọ̀dà ànímọ́lákù jìbìrín ongangan ọ̀mà ìgbà tí ò ti máa ń àwọn mọ̀lẹ́kà yòókù náà wọn ò mọjọ́ wo ńlá yìí ó parẹ́ tá a bá wá mọjọ́ náà tá a sì gbà pa àmọ́ ǹjẹ́ ọjọ́ tó súnmọ́ ni àbí ọjọ́ tó jìnnà ìdáhùn ti wá díẹ̀ lórí eléyìí náà pé ọjọ́ tó súnmọ́ ni o níbàámu sáwọn ààyè alukoran etí amúdé etí gbọ̀ wá níjòkó eléyìí lágbára Ọlọ́run Ọba àmọ́ àwọn ẹ̀rí wá látinú hadith léyìí tó ń sọ fún wa pé ìparí ayé yìí àsìkò tílé ayé yìí tí ó lọ síbi kọ̀ọ̀kan ó ti súnmọ́ púpọ̀ tọ́wá kù ń bi léyìn á wà bọ́ sórí Mahdi àpẹẹrẹ àkọ́kọ́ nù nínú àwọn àmì ńlá èyí tó ń sọ fún wa pé ayé ti fẹ́ parẹ́ kó tó ti pa lọ síbi eléyìí ẹ jẹ́ díẹ̀ nínú àwọn hadith ètò wa látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó ń ṣe àfihàn pé ayé yìí ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán díẹ̀ báyìí ló kù táyé ó fi parẹ́ nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé bu'ithtu ana was-sa'atu kahatayn ọlọ́run ọba ọ̀ràn mi sáyé ó gbé mi dìde lójíṣẹ́ ọlọ́run ọba lánàá bí ọlọ́run àsìkò tó gbé mi dìde hàn èmi àti òpin ayé kahatayn bá a ṣe jọ wà nìyí ànábì na ìka rẹ̀ méjì ọ̀nà sókè. So pé ẹ wò ó àsìkò tí mo dé yìí àtàsìkò tá yí ọ̀parẹ́ àsìkò péré ti báyìí ni kò pẹ́ mọ́ nínú ìgbà wọ́ ọ̀rọ̀ mi òjíṣẹ́ náà bá sọ pé innama ajalukum fi ajali man khala minal umami ma bayna salati al-asri wa maghribi shamsi òjíṣẹ́ náà bá ń sọ nù hadithi yìí ó ní innama ajalukum ẹ̀yin àlèwú màmí ẹ̀yin táyé ọ̀parẹ́ lè lórí ọwọ́ ń nú àsìkò tẹ́ ẹ lò tabani àwò sáwọn ìjọ tí a ti ré kọjá ní ti ń bẹ láàrin yín àti àsìkò táyé ọ̀parẹ́ òdiwọ̀n ti ń bẹ lálàfo ìrun àlàásàrì àti ìrun magrebi ni yẹni pé àkókò péréte sí ń báyìí ló tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ kí ni ìgbáradì tèmi àti ẹ tá a ti ẹ ní àwọn iṣẹ́ wo láti ẹ rò pé a lè lọ́ọ́ fi pàdé ọlọ́run ọba tí bá tiẹ̀ ní tọ̀ káàdà lé àtúnṣà o iṣẹ́ rẹ wo ló lè rí tọ́ka sí pé tọ̀ jàgínní yòdò èmi náà ń ṣiṣẹ́ báyìí mò ń kírun lásìkò rẹ̀ gbogbo yẹn ní ń sọ dáadáa nípa mi ládùúgbò bọ́mi ké ṣe ń wí dáadáa nípa mi làgbà ń wí ǹjọ́rọ̀ rí bẹ́rẹ̀ bá ń bí ìnáwó mọ́ṣáláṣí èwo ni wọ́n gbé kalẹ̀ tó bá wọn mójútó àwọn ará àdúgbò wọn ò mọ̀ gbá tiẹ̀ bọ́ ọ bá jáde bí kọ́ ọmọ wọlé má ń lọ ṣe rí lójú wọn torí ìnira ètò nǹkó bara àdúgbò níjò lọ fẹ́ fi òpin sílẹ̀ àlòkíámà ọmọ ti súnmọ́ ẹlẹ́ ayé yìí ọmọ ti ń lọ bí kọ̀ọ̀kan dùn má gbàgbé o ẹ̀ ń bá ti lè ju àwà sílẹ̀ ẹ̀ ń bá ti lè kú báyìí ń tiẹ̀ àlòkíámà tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ nu kópin ayé wa kó lè bá a da ẹja múra ṣiṣẹ́ rẹ̀ níṣiṣẹ́ túbá jáwọ́ kò ń bí ẹ̀ṣẹ̀ pọ̀ ní àforíjìn pọ̀ lẹ́ni tí ó máa tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá lọ síwájú ọlọ́run bá subhanahu wa ta'ala yẹn ni pé sínbà yìí ló kù tílé ayé yìí tí ó fi parẹ́ nínú hadith mi ètí àgbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar kọ́lọ̀nkọ́ba níyọnu sí i oníkùnà julusan indan nabiyyi sallallahu alayhi wa sallam wa shamsu ala qayqa'ana badal asr ọ̀là àjòkó lọ́dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam nírọ̀lẹ́ ọjọ́ kan ìrọ̀lẹ́ ọjọ́ tá a wí yìí oòrùn ti wà lórí òkè Qayqa'an òkè kan ní ń tó súnmọ́ ìgboro Mẹ́kà àwọn ọlọ́dọ̀ ànábì òrìn wà lórí òkè Qaiqaan lẹ́yìn àwọn àlásàrì fakọ́l anabi wa wo òrùn ọwọ́ ń sọ fún wa pé ma a'marukum fi a'mar mamado illa kama bakiya minan nahar wà fi mamado minhu anabi ní taba wo tó kù nù sẹ̀mí níbàámu sí ní táwọn tí a ti lọ tí a ti lò àsìkò tó kù tẹ́yìn yóò lò ní ti ń bẹ lálàfo ntòrùn yìí ó fi wọ̀ òun lásìkò tó lò eléyìí ń tọ́ka sí wípé ntọ́sẹ́kù nínú ilé ayé yìí shay'un yasir nǹkan díẹ̀ ni ṣùgbọ́n díẹ̀ náà la ya'lamu miqdarahu illa Allah kò sẹ́ńtọ́ mọ òdiwọ̀n tó kù àfọlọ́wọn bá nìkan ṣoṣo àwọn ànábì ọlọ́run àpẹẹrẹ rẹ̀ lọ́lọ́run kàn fi mà wọ́n àwọn àpẹẹrẹ rẹ̀ lóríṣiríṣi ni àwọn àpẹẹrẹ kéékèèké àtàwọn àpẹẹrẹ ní ńláńlá àwọn míì pín àwọn àmì yìí àwọn àmì tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ àwọn míì pín sọ́nà mẹ́ta wọ́n láwọn ìṣẹ̀lẹ̀ kan léè tó ti ṣẹlẹ̀ tó ti ré kọjá àtàwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣe pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò máa lékún yóò máa lágbára sí i díẹ̀díẹ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì gángan tí ó fi wá wọlé dé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti ré kọjá a ti bára wa sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké àwọn àmì àtàwọn àpẹẹrẹ èyí tí ó wáyé kó tó di pé ilé ayé ó lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dàn níjókòó tòní lágbára ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ètò mú a mọ̀ pé ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán a máa bára wa sọ̀rọ̀ nípa alimahadi mahadi yìí talenti ń jẹ́ bẹ́ẹ̀ kí ló kọ rẹ̀ kí làwọn ìròyìn rẹ̀ níbo òní yóò ti jáde bó o nǹkan ó ṣe rí lásìkò rẹ̀ nǹkan ó lé ní àbí nǹkan ó dẹ̀ òótọ́ ọ̀nà ìfọ̀kànbalẹ̀ báwo ni ó ṣe rí owó ńkọ́ báwo ni ó ṣe rí lásìkò máàdì àwọn ẹ̀rí tó wá lórí máàdì kí n dájọ́ àwọn àdéhìfẹ́ wọn sáwọn àdéhìfẹ́ àgbélẹ̀rọ ni àbí ìta lè fi ṣe ẹ̀rí ẹ̀já máa mú bọ̀ níkọ̀ọ̀kan ìkíní máàdì máàdì yìí ó kọ́ rẹ̀ gángan ó ní yóò máa ṣe pẹ̀kí ó kọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bàbá tó bí lọ́mọ orúkọ tí ń jẹ́ yóò ṣe wẹ́kú pẹ̀lú ọkọ bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tá à ń pè ní Mahdi yìí yóò wá sí ayé yóò wá láti pàṣẹ ọmọ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ìkànnà ọmọ tí Fatima tó bí láti pàṣẹ rẹ̀ ó yóò ti wá sílé ayé yóò wá sáyé lópin ayé ọlọ́run bá subhanahu wa la yóò ṣe ìkúnlọ́wọ́ fẹ́sìn rẹ̀ láti pàṣẹ máàdí ọdún méje péré òní máàdí yìí òní yóò lò lórílẹ̀ lásìkò tiẹ̀ yamlaul ardo adilan orí ilẹ̀ ọlọ́run yóò kún fún déédéé kò ní í sípẹ́ nìkan yanra ẹni jẹ à ń fọwọ́ lágbá ní lójú à ń fọ̀ bẹ́ẹ̀ yìn jẹni níṣu kò ní wáyé lásìkò tiẹ̀ ayé ò kún fún déédéé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àbòsí ìyanijẹ ètí ti ń bẹ́ńbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a àsìkò rẹ̀ tani amúlẹ̀ ó máa fi àádìhì ìgbésí ayé yóò rọ gbogbo ẹ̀dá lọ́rùn lásìkò rẹ̀ látàrí wípé owó ọ̀pọ̀ débi pé èèyàn fẹ́ ṣe sàárà èèyàn tí ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ èèyàn lásìkò rẹ̀ òjò ọ̀rọ̀ bó ṣe yẹ kọ́rọ̀ òjò tí ó wọlé kọ̀mọ̀nì ọ̀rọ̀ lásìkò gbà náà atẹ́gùn burúkú kọ̀mọ̀nì fẹ́ lásìkò gbà náà kódà tó kọ̀rẹ́jọlẹ̀ ardu nabataha lásìkò máa di èyí tá à ń sọ nípa rẹ̀ yìí ilẹ̀ ìwọ̀nba òjò tí bá ń rọ̀ yóò sì máa ṣẹlẹ̀ láǹfààní àlùbáríkà máa wọ̀ ọ́ ilẹ̀ ó máa mú èso nù rẹ̀ yóò máa mú jáde owó ọ̀pọ̀ dáadáa kò ní í sí ìyanijẹmá owó ọ̀pọ̀ débi pé kálukú ó lówó lọ́wọ́ tí ò ní í sẹ́ni tí ó lè sọ pé iye báyìí lòun ní lọ́wọ́ baba Ibn Kathir kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní ọkọ Mahdi ó Muhammad ibn Abdullah tàbí Ahmad ibn Abdullah al-Alawi al-Fatimiyu al-Husainiyu radiyallahu anhu yẹn ni pé Mahdi ó kọ́lẹ̀ ní Muhammad Abdullah ibn Muhammad ibn Abdullah tàbí Ahmad ibn Abdullah al-Alawi wọ́n ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ Imam Ali al-Fatimi sọ́dọ̀ ìyàwó Ali tí ṣe Fatima ọmọ bíbí inú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam alihasani ọmọ Hasan ìkànnì àwọn àrọmọdọ́mọ Hasan ibẹ̀ ni yóò ti wá níbo ni Mahdi níbo ni yóò ti wá jáde wá o yakunu dhuhurul Mahdi min kibalil mashriqi láti ìlà oòrùn ayé ibẹ̀ ni Mahdi ibẹ̀ ni ó ti wá níbàámu sí hadith èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Thawban kọ́lọ̀ nǹkan bá ní yọ́nu sí i ó lòdì bá sọ pé yakutatilu inda kanzikum thalatha èèyàn mẹ́ta òní wọ́n máa bára wọn jà nídìí pẹpẹ ọ̀rọ̀ yín yìí kulluhum ibnu khalifa gbogbo wọn pátápátá ọmọ àlééfà ni wọn kò sì ní jámẹ́nì kankan lọ́wọ́ anabi wa ń bá ọ̀rọ̀ lọ ọ̀ ń bá ọ̀rọ̀ lọ thumma dhakara shay'an ọlọ́wọ́ àsọ̀ nǹkan kan òun ọ̀ràn tiẹ̀ ṣùgbọ́n tó tún wí ni pé fa idha ra'aytumuhu tẹ́ ẹ bá ti wá rí o ìyẹn ni pé tẹ́ ẹ bá ti rí Mahdi fàbáyé hàn ẹ yá gba bẹ́yà fún ẹ bá gbàdéhùn pé à ń bẹ lẹ́yìn rẹ á kàn ọ́ lọ́wọ́ kódà bó ṣe pé ẹ rà kò lórí yìnyín ilé ẹ̀fẹ̀ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ẹ yá gbìyànjú ẹ ṣe bẹ́ẹ̀ o fàyínà wọ Khalifatullahi al-Mahdi àròlé ọlọ́run lórí lẹ́nu o ti ṣe Mahdi. bàbá Ibn Kathir ọlọ́mbà nìkẹ́ wọn wọ́n ní tí wọ́n gbà lérò pẹ̀lú kanz nǹkan ọ̀rọ̀ tí ń bẹ nínú hadithin ó ní kanzul kaaba pẹ́pẹ́ ọ̀rọ̀ kaaba yẹ̀kítẹ́tìlẹ̀ ìndàhù wọ́n máa jà láti lè bá a mú pẹ́pẹ́ náà oríṣi èèyàn nínú àwọn ọmọ khulafa nínú àwọn ọmọ àròlé hátà yakuna akhir zaman lórí pé ń bára wọn jà yìí òní wọn wà ó ní máa dí òní ọba fi jáde sáyé wọ̀yàkónú dòhóòrò mimbiladil mashiriki láti ìkànnà àwọn àlò tí ń bẹ nílà oòrùn ayé ibẹ̀ ní Mahdi òní yóò ti wá baba Ibn Kathir wọ́n tún tẹ̀ síwájú wọ́n ní wàyò ayid wọ́n ní kódà nínú àwọn tí ń kápá mọ́ ohun táwọn wí yìí òní wípé yóò jáde láti ìkànnà àwọn ará mashiriku ìyẹn láwọn ìlú tí ń bẹ ní ìlà oòrùn ayé wàyí ayyadu bi nasi min alil mashiriki àwọn yẹn tí ń bẹ ní ìlà oòrùn ayé wọn ò kún lọ́wọ́ wọn ò tì lẹ́yìn wọn ò bá gbé ìdàgbàjọba rẹ̀ wọn ò bá gbé e lárugẹ wọ́tàkùn rọ̀ yàtọ̀ àṣìá wọn ìta fi dá wọn mọ̀ yóò jẹ́ àṣìá dúdú òun náà ní zayon tó ṣe wípé ọmọ ń tọ́ka sí ìwà ìrẹ̀lẹ̀ baba ibn kathir wọ́n bọ̀rọ̀ lọ wọ́n wá ní wal maqsud anna almahdi almamduh almaw'ud biwujudihi fi akhir zaman yakunu asla dhuhuri wa khurujihi min nahiyati almashriq yẹni pé mahdi èyí tá à ń sọ nípa rẹ̀ èyí ń yìn èyí tí fún wa tí wọ́n bá ní ṣàdéhùn pé yóò jáde sáyé àti pé jíjáde rẹ̀ ó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán yóò jáde lọ́wọ́ gbẹ̀yìn ayé yóò jáde láti abala ìlà oòrùn ayé wàyùbá yàmùláhu indalbait kàmádàlà àdàdàlìkà báàdùlà hadith báwọn hadith bí ó ṣe tọ́ka sí i ẹ jẹ́ wá lọ wọnú àwọn hadith mi ètò wa látọ̀dọ̀ jùsọ̀rọ̀ àwọn sallallahu alayhi wa sallam tí ń sọ nípa pé máa di àlọ́ ń bọ̀ wá sílẹ̀ ayé nínú àwọn hadith tó wá lórí eléyìí Imam Ali ńlọgba hadith wa olójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé almahdi minna ahlal bayt mahdi látinú wa òní yóò ti ṣẹ̀ wá o àwa tá a jẹ́ ara ilé ànábì yuslihu Allahu fi layla ọlọ́run ó tún ṣe láàrin òru kan yóò wá rọ gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ọlọ́run ọ̀rọ̀ fún déédéé ọ̀pọ̀ owó ọ̀pọ̀ lásìkò rẹ̀. nínú hadith mi ìtàbù Sa'id al-Khudri tí ó gbà wá olójúṣe ọlọ́run bá sọ pé al-mahdi minni mahdi látara mi ni ó ti jáde wá o mahdi yìí àjìlálijábọ́hátì yóò jẹ́ ẹnìkan tó ṣe wípé irun orí rẹ̀ yóò sùn kì akọ̀nàlẹ̀ anf imú rẹ̀ yóò jẹ́ ntí ó gùn díẹ̀ tí ó sì jẹ́ ntí yóò lẹ̀ yamla olè ardo qistan yóò fi déédé yóò fi kún orí ilẹ̀ kàmá múlẹ̀ àti dolmen wọ̀jẹ̀wọ̀rọ̀ ẹgẹ́ bó sì jẹ́ pé àwọn ẹ̀dá tí wọ́n síwájú kó tó dé àbòsí ìyanra ẹni jẹ́ ìfọwọ́lá wọn ti fi kún orí ilẹ̀ yamle kò sábà sinin ọdún méje òun náà ni yóò lò lórílẹ̀ nínú hadith mi etí Jabir ọmọ Abdullahi tí ó gbà wá radiyallahu anhuma qal qala rasulillah sallallahu alayhi wa sallam yanzil Isa ibn Maryam fayakulu amiruhum limahadi òjíṣẹ́ náà bá sọ pé Jésù ọmọ Maria yóò sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé yẹn ni pé ńgbà tó bá padà dé fàyàkúlù amiruhum al-mahdi ẹni tí ó jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí nígbà náà amiru yàányán olórí pátápátá lọ́jọ́ náà lọ́hùn òní mahdi anabi Isa yóò sọ̀kalẹ̀ lásìkò bàtà wọn wà nígbàradì pé wọ́n fẹ́ kírun bí mahdi bá ṣe á rí yóò sọ fún un pé ta'al salli ìrì anabi Ọlọ́run wá síwájú wa kírun fàyàkúlù láà anabi isa wá sọ pé rárá o jẹ́ kí mi ó kírun lẹ́yìn rẹ ni inna ba'dahum amiru ba'din ẹ̀yin mùsùlùmí apá kan nù yín lọ́lọ́run fi ṣọ̀gá lórí apá kan ìyẹn tẹ́ jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam takrimatallahi hadhihi ọlọ́run ló ṣe lẹ́yìn fẹ́yìn jọ anabi muhammad sallallahu alayhi wa nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi òjíṣẹ́ láwọn bá sọ pé minna minna alladhi yusalli Isa ibn Maryam khalfahu nínú wa ni ó ti jáde wá ẹni tí ànábì Isa Jésù tí yóò kírun lẹ́yìn rẹ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ mi òní yóò ti wá yẹn ni pé àwọn ẹ̀rí yìí ó ń ṣe àfimúlẹ̀ pé <clears throat> Mahdi ọ̀ ń bọ̀ ní tòótọ́ o kó tó di pé ayé ọ̀ parẹ́ ìpadàbọ̀ rẹ̀ sì nìyí yẹn pé ńgbà tó bá dé gbogbo nǹkan ni ó di rọrùn nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé la tadhhabu aw la tanqadi dunya ilé ayé yìí kò ní tí ì tán ilé ayé yìí kò ní tí ì parẹ́ hatta yamlika al-araba rajulun min ali bayti tí ẹnìkan nínú àwọn ará ilé mi ìkànnì àwọn àrọ́mọdọ́mọ mi tí ó fi ní kápá lórí gbogbo tí ń jẹ́ lárúbáwá àti dúdú yányán ìwà àti wò ismuhu ismi ókọ rẹ̀ ó ṣe wẹ́kú pẹ̀lú ókọ mi nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi ìwà àti wò ismuhu ismi wasmu wasma àbí wasma àbí isma àbí ókọ rẹ̀ yóò ṣe wẹ́kú pẹ̀lú ókọ mi ókọ bàbá rẹ̀ náà yóò ṣe wẹ́kú pẹ̀lú ókọ bàbá mi àwọn àhàdífì yìí àwọn àfa òní súnà àwọn ni wọ́n gbà wá asáàbù súnà ẹjẹ́ tí wọ́n lọ wo ní sahih Bukhari àti Muslim bóyá tó lè ráwọn àhàdífì míì ń bẹ́ẹ̀ tó dá lórí Mahdi Abu Hurairah gba àhàdífì wá olójúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé kaifa antum idha nazala ibnu maryam fiikum wa imamukum minkum báwo lẹ́ ṣe wà lọ́jọ́ náà lọ́hùn nígbà tí anabi Ìsá Jésù nígbà ó bá sọ̀kalẹ̀ sáàrin yín tó jẹ́ pé ẹni tí ó jẹ́ aṣíwájú fún yín ìmáàmù yín aṣíwájú fún yín tí ó máa bẹ Bukhari ńlọgbà wá àtúnrí nínú Sahih Muslim na kódà nínú hadithi mi ètí Jábìrì ọmọ Abdullahi tí ọgbà wá ó létí ara àwọn báyìí òun fi gbọ́ lẹ́nu jíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam ti ń sọ pé la tazalu ta'ifatun min ummati yuqatiluna ala al-haqqi dhahirin ila yawmil qiyamah. àníyẹ ẹ̀ ní gbò tẹ́ ẹ máa rí àwọn ìjọ kan nínú àwọn àlèhùmá mi àwọn táwí yìí wọ́n máa pèpè sẹ́sìn wọ́n máa jagun wọ́n sì máa lékè tálùkì àmọ́ ọlọ́run ọba yóò fi tó. ọwọ́ ń bá ọ̀rọ̀ lọ ó ní fayanzilu Isa ibn Maryam ní Isa anabi Isa ọmọ Maria ní ó bá sọ̀kalẹ̀ sáyé ìyẹn nígbà tó bá padà dé fayakolo amiru ẹni tí ó jẹ́ aláṣẹ níjọ́ náà yọmọ wa sọ pé taal eré anabi Isa máa bọ̀ wá sọ́ọ̀lì lánàá wá kírun fún wa fayakolo la yóò ní rárá o ń lè síwájú fún ọ ń tò lẹ́yìn rẹ kírun ni ìnàbà alabadin imarawo apá kan yìí tẹ́ jẹ́ ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ìní ọmọ jọ̀gá ìní ọmọ jẹ́ aṣíwájú ẹ̀yin lálásẹ̀ ọlọ́run ló ṣe léyìí tẹ́kìrìmọ̀tàlọ́ hadhihi umma ọlọ́run ló fi léyìí pọ́n ìjọ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ló fi pọ́n lé bó tilẹ̀ pé hadith kan bẹ̀ léyìí tó ṣe wípé àwọn kan àwọn àáfàá tàbáwọn mùsùlùmí tọrọ òye wọn a máa fẹ́ lò ó lórí wípé kò sí ní ti ń jẹ́ máàdí kankan máàdí kankan ò wá kò sí ní ti ń jẹ́ máàdí lápèjúwe àwọn ọlọ́màdíà àwọn ò gbà wípé ẹnìkankan tó ń bẹ tí ń jẹ́ máàdí tí ń padà bọ̀ wá mọ́ látàrí pé nínú èrò tí a ní pé Gulam Ahmed àwọn òní máàdí ẹ̀ ń bẹ́ ilé ṣe àtakò nǹkan nínú ọ̀rọ̀ ọlọ́run àbúrò àníbà Muhammad sallallahu alayhi wa sallam táàdì yìí fi ń sì jẹ́ àdéhìsì tó fẹsẹ̀ múlẹ̀ irú ẹni báwọn kèfèrí ni kìí ṣe mùsùlùmí o lára ń tí amadé àti yẹn fi gbé gbági rèé tó fi jẹ́ pé wọn ò lè lọ sí Mẹ́kà lẹ́yìn tí wọ́n sọ pé amadé àlàwọn torí wípé wọn kìí ṣe mùsùlùmí ẹ̀ ń bá ti lè tako àáyà kan nínú àáyà alukur'an àbí àdìfì kan tó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam irú ẹni báwọn gbogbo gbàgbọ́ yòókù tó ní kò wúlò fún gbogbo gbàgbọ́ tó ní kò wúlò fún nínú suratul Baqara ọlọ́run ní afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya wa yawmal qiyamati yuradduna ila ashaddil adhab wa ma Allahu bi ghafilin amma ta'malun ọlọ́run ṣé ẹ fẹ́ máa discriminate láàrin ọ̀rọ̀ ọlọ́run ni tẹ́ wàá gba apá kan gbọ́ tẹ́ ẹ̀ ní gba apá kejì gbọ́ à ọlọ́run ní wa man yaf'al dhalika minkum ẹ̀ ń bẹ́ẹ̀ lè dánrú àṣà bẹ́ẹ̀ wò à kò sí ní tí ó lẹ́tọ̀ọ́ sí ju pé ìyọ́ jẹ́ láyé ń bí tọ́ba tó wá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà láyé ń bí ọlọ́run ó dojú tì í lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìyẹ́ ẹlẹ́ta ẹlẹ́rọ yóò jẹ́ tó nítàn ọlọ́ọ̀ni gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá kò sí ìtúwọ̀n ọlọ́run ọba tó wọn ọmọ o òun ò fọnú fọ́ra nípa ń tẹ̀ ń ṣe ìgbàgbéra kankan ò ṣẹlẹ̀ sóhun nípa ń tẹ̀yìn ẹ̀dá tẹ̀ ń ṣe. yàtọ̀ sílẹ̀ yẹn ni pé àdìsí tí wọ́n ti ẹ̀ wá máa ń lò yìí yálà àwọn ọlọ́mọdíà ni àbí àwọn míì bó ni àdìfín báwo ni ó ṣe jẹ́ àdìsí ń wá pé òjíṣẹ́ wọn ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam wọn ló sọ wípé kò sí ní ti ń jẹ́ Mahdi àfi ànábì Ìsá alayhi salatu wa salam ẹ jẹ́ kí múnásù hadithi ẹ jẹ́ mú wá bó ṣe wá gangan ibnu Majah àti àfàwà Hakim àwọn ni wọ́n gba hadith yẹn wá látọ̀dọ̀ Anas ọmọ Malik anna sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù wọ́n lè jíṣẹ́ lọ́wọ́ bá sọ pé la yazdadu al-amru illa shidda wala dunya illa idbaro wala nas wala nasu illa shuha wala takumu sa'atu illa ala shirari nas wala al-mahdi illa Isa ibnu Maryam wọ́n lè jíṣẹ́ lọ́wọ́ bá sọ́dọ̀ dàrú sálàm sọ pé àlámàrí yìí kò ní lékún kankan ju pé yọ́sà máa lé sí ni ilé ayé ò ní lékún kankan ju pé ilé ayé ti ń lọ ó ti pẹ̀yìn dà wọlé náà sù àwọn èèyàn bó ṣe lè wò kó pòwé ásàní sùkúta tó wọn ò ní náwó sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọn máa sàún náà ni wọlé àtàkùn mọ̀sá ayé yìí ò ní parẹ́ lórí àwọn èèyàn rẹ̀ lórí àwọn èèyàn pàrùpàrù lórí àwọn èèyàn abú láyé yìí ó ti parẹ́ wọlé máa dín kò sẹ́ni kankan tí ń jẹ́ máàdíò àyàfi Ìsá ọmọ Màríà nìkan ó ní máàdí tí ni táwọn afa sọ nípa hadith yìí ìkíní adal hadith hadith da'if ọ̀rọ̀ tó ṣe pé mùṣemùṣe rí ọ̀gbà mùṣe hadith tí ó múnádóko ní hadith yìí kí ni tọ́fà gba hadith wa hadith ń dá Muhammad ọmọ Khalid alijundi arákùnrin sí ni da'iful hadith ni bàbá wa Zahabi kọ́ọ̀lá kọ́ọ̀lá Zahabi fi kọ́ọ̀l al-Azdi munkar al-hadith ó ní ní àfàwà Azdi ní a sọ nípa rẹ̀ pé àwọn àdíìsì tí máa ń gbàǹtẹ̀ àhàdíìsù mọ̀nàkàrà ni àdíìsù munkar òun àdíìsì tó gbà wá kí ni jẹ́ munkar nù hadith ó mukhalafatu da'if li thiqat kẹ́ńtọ́jẹ́ da'if kó gba hadith wa gbà wá wọn kọ́ yàtọ̀ sí ní táwọn tá a lè gbára lé ọ̀rọ̀ wọn tí wọ́n gbà wá wọn ni ti ń jẹ́ munkarul hadithi nù. bàbá Ibn Taymiyyah kọ́lọ́mbà ní kẹ́ bàbá wọn ni hadha alhadithu da'if wọn ni hadithi yìí hadithi tó lẹ pátápátá tí ò ṣeé sẹ̀rí ni. bàbá wa Hafidh Ibn Hajar kọ́lọ́mbà ní kẹ́ wọn wọn ni hadithi majhul hadithi ẹ̀ńtọ́ gbà wá majhul ni yẹn ni pé kí sọ nǹkan méjìlá wò níbi hadith a kọ́kọ́ wo sanadu rẹ̀ àwọn òní àgbà wa ṣé o gbọ́ wọn ńlá lè fi ọ̀rọ̀ wọn sẹ̀rí bí ẹni ọ̀rọ̀ tí a gbà wá gangan báwo ló ṣe jẹ́ ǹjẹ́ ọ̀rọ̀ tá a lè lò tá a fi ṣẹ̀rí ni àbí ńkọ́ ju gbẹ lọ ni pé àwọn àfọwò ní àhàdéèf wọ́n fẹnu yẹ̀yẹ́ àhàdéèfin yẹn ni pé àhàdéèfin mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ rẹ̀ kò gbá yàtọ̀ sílẹ̀ yẹn ntọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa tí wọ́n jẹ́ òní hadith ntí à ń nípa hadith ètò wa tó lórí máàdì ni pé ahadith tó wá lápasẹ̀ máàdì o ahadith mutawatirọ̀ àwọn hadith tó ṣe pé ó wà mutawatir ni àwọn tí wọ́n gbà wá wọ́n ti pọ̀ kọjá kí gbogbo wọn kán wá jọ fẹnukò lórí àti pa irọ́ máa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ lágbára náà bá níjòkó tí ó ń bọ̀ a máa tẹ̀síwájú lórí abala yìí subhanakallahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.